20,000 náà ní 20,000 bẹ̀rẹ̀. Àmọ́ ní wá ti bẹ̀rẹ̀ báyìí, ó yẹ ọlọ́lọ́mọ́ yóò kàn parẹ́ mọ́ lọ́wọ́ náà ní 20,000 ó ní bẹ̀rẹ̀. 20,000 yìí, ṣé ìjọ àfáàfá ti fún ẹ̀rẹ̀ ní nẹ́bẹ̀ rárá ààrẹ ọgbígbà nǹkan ọ̀. Àmọ́ ní nọ́mbẹ̀ ọ̀. Àtọ́gbọ́dọ́ táàfáàfá ti fún wa báyìí, wọ́n ní fún wa lówó ní ó tó mo ní èlólẹ̀ wá fẹ́ nẹ́m̀bẹ̀ ó ní at least táwọn bá máa fi tajà lọ tajà bọ̀ lálẹ́ owó táwọn àtọmọ mọ́ ná ọmọ tó 1,005 ní àwọn máa tí ó rájà ń tọ́kì jù àwọn jà ní 1,500 lójúmọ́ owó ẹ̀rọ tẹ̀ láti ní kójú mẹ́ta ẹni fẹ́lẹ̀ ṣe ayé ajẹ́kọ́ ní ṣe ó torí

35,000 lẹ́yìn gánà pẹ̀lú ẹwà tí ayé àgbẹ̀ṣì ayé ẹni ìsàtí ayé ẹwà kó owó ayé ìfẹ́sìnà Àgbáríkà bẹ̀rẹ̀ ọjà. Yá àgbáríkà bẹ̀rẹ̀ ọ̀nà kẹta nínú orúkọ. Ẹ̀kùn tágbà bẹ̀rẹ̀ ẹ̀dìkẹ́kùn òta sí ẹ̀rìn ẹ́sàtà ilé orú. Tíráyì ọ̀pọ̀lọpọ̀ wátá fún ogun ayé ṣe bá bọ́bọ̀ wá ti wà mọ̀ orí. Àà nà pé àkàkùlé sí

Dangote wà ń bẹ ayé òfin ọ̀dẹ́lọ́lá ayé òwà bí wọ́n ti ṣe díẹ̀ àbá akínúkú náà lè bá ti lọ́wọ́ ní ó tún káwà ayé ó bí àwọn ẹyẹ kàbàkàbà ti bẹ́ bí ọba yìí jẹ́ jẹ́ àbẹ́wà ka ṣe wà wà láti ra na زماننا والآن البقيها فما بزماننا عيب سوانا وما بزماننا عيب سوانا Àyíkọ́dí ṣe wá, àwọn ni ká mẹ́ra wa kábàlá ń ṣe ra wa, ìwọ́n lọ òtún àkíníjà rẹ̀ pọ̀lọ̀ ṣe. ìgbàgbọ́ rẹ kọ́ gbé síbi tó yẹ kọ́ gbé sí ọ̀bọ̀rọ̀ rẹ mọ́lọ́un ọ̀ríra rẹ ní ìrí pé ẹgbùn mi wájú ọlọ́run kó bá ṣe wọ́n náà ló ti mọ́ bí ọ dára ìwọ lọ máa bẹ́ pé ara tó dá olùgbọ́ta ìrọ̀ta na ìgbóta máa Awájọ́ wà fún ìgbọ̀n ìwà náà wà láàrín ìjàmá náà. àwọn ìgbọ̀n ọlọ́run ṣàmókù lára fún ìwọ rẹ̀ lẹ́yìn yá wà lẹ́yìn bàbá wa ẹni onígbàgbọ́ tó ti kú ni ẹgbẹ́ ọgbọ́n ìwọ wákàtí máa rà wọ́n gbájú náà nílá ẹgbàrí mọ̀ inú orú ẹjọ́ ọgbọ́n rí lára náà nílá tàbà àwẹ́ tàbà wà mọ́ndé alàmísì gbogbo wọ́n lé ni wọ́n gbọ́ wọ́n ṣe yìí aláìgbò sí ara wa àwọn tó ń fọkàn sí pé táwọn bá tó kí náà àwọn ìlàwó olówó tán bá fọ́rọ̀ wọn gbọ́nà wọ́n mọ̀ pé kò sẹ́ni tó lè ní kí olówó àtàjọmá ìfẹ́ká yóò mú mi ìfẹ́ká jí láti mi ìfẹ́ kó lọ́wọ́ táa bá ti fọ̀rọ̀ wa mọ́lọ́ ààrẹ ìkóṣòwò ọlọ́run ìṣọ́rọ̀ sọ́wọ́ rẹ̀ adọ́lúwà tí wọ́n dẹ̀ yóò sára lẹ́yìn ẹ̀ṣẹ̀ ọ̀kan tó وعملا متقبلا وشفاء من كل داء وصلى الله وسلم على عبدك رسولك محمد وعلى اله وصحبه اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك